inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mo wí fún yín pé ńgbà bá padà dé pé ẹ máa rí ojú olùṣọ́àgùtàn tá àtijọ́ máa tukọ̀ ètò tòní ẹwọn náà ní olùṣọ́àgùtàn ẹ̀rí akínsẹ̀yìn wá bàbá ẹ máa kú kalẹ̀. ẹ ṣe olóòtú ẹ kò lè. inú wa dùn pé a tún rí yín lónìí. a dúpẹ́ lọ ọlọ́run. ẹ bá a kí gbogbo ọmọ ọlọ́run káàkiri gbogbo àgbáyé pọ́n máa kú ọjọ́ ìsinmi kó tó di wípé a máa kán lu ètò ọ̀hún. ẹ̀yin ọlọ́run káàkiri gbogbo àgbáyé mo kí yín o a kú ọjọ́ ìsinmi ìsinmi aláyọ̀ làwọn máa ṣe o lórúkọ jésù. àmín ẹ ṣeun púpọ̀ olùṣàgùtà bí ẹ bá rántí gbogbo ẹ̀yin èrò òwòrán nínú ilé tí a bá rántí bí ọdún kan sẹ́yìn bí ọdún tó kọjá ni ìròyìn kan ṣẹlẹ̀ rú ló sì di wípé púpọ̀ àwọn èèyàn ni wọ́n gbọ́ ọ̀rọ̀ olùṣàgùtàn kan ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ wípé pẹ́pẹ́sẹ́ o ọmọ kékeré jòjòló kan o ọmọ kan Tí yóò jẹ́ ọmọ arábìnrin tí máa ń gbálẹ̀ ilé ìjọsìn pé bàbá yìí kì í mọ́lẹ̀ wọ́n sì fún ní oyún ọ̀rọ̀ ń sáà díran tó nígbà náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ni àwa rí i pé ọ̀rọ̀ mọ̀ rí bí àwọn èèyàn ti rò rí torí ọ̀rọ̀ náà pọ̀ wọ́n tiẹ̀ sọ wípé olùṣọ́ àgùntàn ó gbé lọ sí àgọ́ ọlọ́pàá wọ́n fi oríṣiríṣi títí ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń bọ̀ ọlọ́run tí ó tí ò ní fi ẹni tirẹ̀ lẹ̀ tí ò ní jẹ́ kí olóòótọ́ kó jìn sí ipò kà hmm. tí ò ní jẹ́ kí olóòótọ́ kó jìyà ẹ̀ṣẹ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ kó lọ bẹ́ẹ̀ kó sì gbé ni àbáwá rí wọn ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní afẹ́fẹ́ ti fẹ́ a sì ti rí di ẹdìyẹ àti wá ríbi tí ọ̀rọ̀ lọ ó wá jẹ́ wípé ṣe ni wọ́n parọ́ mọ́ olùṣọ́ àgùntàn èyí hmm. tí bàbá ò ṣe náà ni bàbá ṣe olùṣọ́ àgùntàn a ti máa ń gbọ́rú ẹ̀ dáadáa bó tiẹ̀ jẹ́ pé àwọn kan òótọ́ ni lágbọ̀ pé olùṣọ́ àgùntàn kan wọ́n tán pera wọn lólùṣọ́ àgùntàn tán kí wọ́n kì í ṣe olùṣọ́ àgùntàn lójúlówó hmm. torí orúkọ tó bá wọ ọmọ lọ́mọ ń jẹ́ lẹ́yìn òdi orúkọ tó bá wù ni lèèyàn lè pera rẹ̀ ẹlòmíín lè pera rẹ̀ ní bíṣọ́ọ̀bù ẹlòmíì lè pera rẹ̀ ní rẹ́fúrẹ́ǹdì hmm. ṣùgbọ́n ọlọ́run gan-an ló mẹni tí rẹ́fúrẹ́ǹdì ṣe àti pẹ́ni tó pera rẹ̀ bẹ́ẹ̀ gan mọ̀ pé ṣé ṣolùṣàgùtàn tòótọ́ lòun hmm. àbẹ́yẹn ṣolùṣàgùtàn gbogbo ọ̀pọ̀ èèyàn ní pera rẹ̀ lọ́mọ ọlọ́run lónìí ṣùgbọ́n ǹjẹ́ ọlọ́run mọ̀ wọ́n pé ọmọ mi leléyìí hmm. bíbélì wípé èmi máa ó ní mi máa àwọn àgùntàn mi àwọn àgùntàn mi sì mọ̀ mí ọlọ́run sọ bẹ́ẹ̀ ó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ fún wa. ìwòye kí ni ìwòye yín lórí ọ̀rọ̀ yìí tó wá di wípé àṣírí padà tú nípa ìgbésẹ̀ pé DNA tí ètò ìgbàlódé tí àwọn ìlú tí àwọn òyìnbó mú wá láti lè fi mọ ojúlówó bàbá ọmọ hmm. ẹ̀tọ́ nígbà mi awuyewuye máa ń wáyé pé ọmọ alágbájá ni ọmọ mi ni ọmọ rẹ kọ́ àwòyẹ̀wò ìgbàlódé yìí ni mo wá ń fi hàn pé lágbájá yìí ni bàbá ọmọ tàbí kì í ṣe lágbájá báyìí ni bàbá ọmọ àyẹ̀wò DNA ló wá tú àṣírí ni wọ́n fi mọ̀ wípé bàbá yìí ò mọ́wọ́ mẹsẹ̀ nínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọ́n kàn gbígbà tàbá ni wọ́n mọ̀ á mà wọ́n wá wọ́n kàn fẹ́ kó bọ́wọ́bọ́wọ́ bọ bàbá òun lọ́wọ́ nínú ọ̀rọ̀ tí bàbá òun sọ nínú ngbà mo wo fọ́nrán tí wọ́n ṣe fún ó ló kù bí ọdún kan gan tóun ó fẹ̀yìntì nídìí iṣẹ́ ìrànṣẹ́ nílé ìjọsìn tó wà ẹni tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ àtọ̀dún kìíní ọdún kejì ọdún kẹta títí títí tí ó rìn ń bèbè tí ìyàwó rẹ̀ sì ló ń gbẹ̀rí rẹ̀ jẹ́ ìwòye kí ni ìwòye yín ojú wo lẹ fi wo ìṣẹ̀lẹ̀ yìí ojú wo lẹ tiẹ̀ fi wò látìgbà tó ti bẹ̀rẹ̀ àti ibi tọ́rọ̀ dé dúró. ẹ ṣe olóòtú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ká ó jẹ́ ká mọ ipò tí ìjọ Ọlọ́run wà lẹ́nu hmm. ó sì jẹ́ ká mọ̀ wípé Sátánì ò sinmi hmm. àwa nígbàgbọ́ ló ń sinmi gẹ́gẹ́ hmm. bí orin olórin kan gbàgbọ́ báyìí tabawo ati hmm. ati ṣiṣẹ́ lórí ebel ń béèrè gẹ́gẹ́ bí akọni ìgbàgbọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọn pe àti kaini náà bí. bẹ́ẹ̀ni. jọmọ Ọlọ́run hmm. kaini jọmọ èṣù ṣùgbọ́n hmm. àwọn akẹ́nà ló mọ̀ àwọn méjèèjì. bẹ́ẹ̀ni. ọmọ làwọn méjèèjì. bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ṣe rí kìrìsìtẹ́nì la ṣe rí pásítọ̀. bẹ́ẹ̀ la rí pásítọ̀ tó jẹ́ aṣojú sàtánì láti gbé pásítọ̀ gidi ṣubú so nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọ́n á pin àwọn ní pásítọ̀ wọ́n á gbéra wọn kalẹ̀ bíi áńgẹ́lì ìmọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n wá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ sátánì ni ibi tí ẹ̀ka sọ bá tá a bá rí àwọn kankan tó ń ṣẹlẹ̀ nípa ti bàbá tó ṣẹlẹ̀ yìí báyìí ó ṣe ní láàánú nítorí pé bó ṣe ṣẹlẹ̀ yẹn mo rí i pé inú àwọn èèyàn máa ń dùn tí ìṣẹ̀lẹ̀ bí bá ti ń ṣẹlẹ̀ sí ìrìn ìránṣẹ́ ọlọ́run inú wọn kan máa ń dùn ní ìṣàgbé kíákíá wọn á ti gbé wọn á ti polongo ẹ wọn á gbé kiri wọn á ṣe gbé wọn gbé. wọn wàá sọ pé gbogbo ṣẹṣẹrí pa à ń sọ fún yín pé irọ́ náà ń pa yóò wá dàbí ẹni pé kò tiẹ̀ sí ìránṣẹ́ ọlọ́run kankan láyé. Hmm. bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ hmm. because àwọn ìránṣẹ́ ọlọ́run ní tòótọ́ pọ̀ jáde rẹ̀ ṣùgbọ́n àwọn tí ó yè ìṣúná o hmm. ló dàbí pé ó ba ìjọ lóhùn wọn wọn wọn lè ba ìjọ lóhùn jẹ́ ìjọ lóhùn ti dúró iṣẹ́ tí wọn náà wọn náà wọn ń jẹ́ Jésù sọ ó ní èmi ó kọ́ ìjọ ó sì ti kọ́ bẹ́ẹ̀ni ó ní ipò ẹnu ọ̀nà ipò kú ò lè borí ẹ̀ bẹ́ẹ̀ kò sì lè borí rẹ̀ tó Jésù ti kọ́ ìjọ òun ti kọ́ ìjọ ti dúró náà. Hmm. tẹ́tẹ́nì kan bá lọ tẹ́tẹ́nì kan bá lọ jalè báyìí tó máa ní kí lorúkọ á lóhùn pásítọ̀ lágbèjà kì í ṣe pásítọ̀ hmm. á fi pásítọ̀ sí. wọ́n fẹ́ borúkọ wọn ṣẹlẹ̀ pé ọmọ pásítọ̀ ṣe ṣẹlẹ̀ ṣe nìyẹn bí bẹ́ẹ̀ ni nǹkan lọ gbé ọwọ́ ọmọ yàrá yẹn a ní àpásítọ̀ ló ní nínú ìjọ hmm. so èṣù kan ṣe ìsọ́ọ̀ṣì rẹ̀ pé káwọn èèyàn má lè ní trust náà ìránṣẹ́ ọlọ́run mọ́ hmm. ká má lè sọ pé kristi yẹn gan jẹ̀ ní pé ṣe bọ́ọ̀ tó ń tẹ̀ hmm. náà ló ń ṣe yẹn mọ́ yẹn mọ́ yẹn tí ò sì rí bẹ́ẹ̀ tí ò sì rí bẹ́ẹ̀ nǹkan tí mo rí nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nípa olùṣọ́ àgùntàn ògbómọ̀ṣọ́ yìí nìyẹn nítorí wípé nígbà tó ṣẹlẹ̀ ó ṣe ní láàánú wípé ìjọ ò ṣèwádìí dáadáa wọ́n gbà kéèyàn kan pásítọ̀ tó sọ pé bàbá yìí sọ nígbàgbà tó ń sọ̀rọ̀ ó ní ó ní ọmọ yẹn ó ní ọmọ tí kìíní ìṣẹ̀lẹ̀ sí ó ní pé ẹni tó ẹni tó gbà tó pé ó ń gbálẹ̀ lọ́jọ́ lọ́jọ́ Wednesday nìkan hmm. wọ́n torí pé wọ́n ní jánítọ̀ tó máa ń tó máa ń ṣe cleaning ìjọ hmm. ṣùgbọ́n ọjọ́ ọjọ́ Wednesday òní jánítọ̀ yẹn òun tó máa ń ní off hmm. so obìnrin wa yọ̀ǹda rẹ̀ pé òun á máa gbá o àtàwọn ọmọ gbogbo náà máa ń gbálẹ̀ lẹ́ẹ̀rí Wednesday ní ìjọ yẹn obìnrin ló wá ṣàkíyèsí ọmọ tó fi sọ́dọ̀ pé ah, ó dẹ̀ kó lóyún bó hmm. ti lóyún hmm. ó tán bó ṣe bó ṣe pè yá ni pé ọmọ yìí ó dẹ̀ kó lóyún o àmọ́ hmm. ah, bó ṣe wá ṣe lọ́mọ lọ́mọ wá dárúkọ pásọ̀ pé pásọ̀ ló bá òun ní àjọṣepọ̀ ló ń fi ló ń fi ló ń fi lóyún. wọ́n dẹ̀ ní wọ́n gbàdán dẹ̀ pé pásọ pásọ lóun láti fi bíbélì búra tó yẹ kó ṣe. tí ò yẹ gbé gẹ́gẹ́ bí ìránṣẹ́ lọ́tún gbá. Hmm. wípé sílẹ̀ pé pásítọ̀ kan láti ta ló wá ń wá pásítọ̀ kan ló wá mọ bí àìta bí àìní ìjọ ló wà ló pé òun ló kó sún wọn wípé irọ́ mi ò gbọ́dọ̀ gbà pé kọ́ mọ́ gbà o wípé bàbá ló lóyún o pé olóko wọ́n hmm. ṣàṣe kókó kí wọ́n ṣe ṣe títí ní hmm. tó di ọ̀rọ̀ police station tó di ọ̀rọ̀ court wọ́n ní bó ṣe lọ police station pé wọ́n tún wá pé ìyá ọmọ ilé wọn tún wá wá àti pásítọ̀ kan sọ pé rárá pé kán pé kán pé kán wọ́n withdraw case pé kì í ṣe kì í ṣe case pé bóyá òun fún lóyún nìkan pé raping ni so wọ́n fẹ́ wọ́n fẹ́ kí kéèsì yẹn critical ju bó ṣe yẹ ọ̀pẹ raping dẹ̀ lé ẹ̀wọ̀n ẹ̀jọba ìnáwó ẹ̀jọba máa ń wọ ẹ̀wọ̀n gbọ́rọ̀gbọ̀rọ̀ fún tí bàbá oníbàbá ò ṣe tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. nǹkan tó dùn mí bẹ́ẹ̀ ni pé pásítọ̀ bíi tiẹ̀ ló tún lọ́wọ́ sí pé kò hmm. ò pé ò fẹ́ rán pásítọ̀ yìí lọ sí inú ẹ̀wọ̀n. tàwa lè pé irú pásítọ̀ bẹ́ẹ̀ ni pásítọ̀. ìtòrí ẹ̀mí sọ kan sọ ṣáájú wípé àwọn kan wà tó tó bẹ́ẹ̀ tó náà fẹ́ fẹ́ máa bàjẹ́. wọ́n jẹ́ pé sàtánì ni wọ́n. Hmm. wọ́n kàn ṣe láti lè bàṣẹ Ọlọ́run jẹ́. iṣẹ́ Ọlọ́run ò sì ṣe é bàjẹ́. Hmm ó ti ó máa fẹ́ pé sixty five years nígbà ó ku èyí àkókò hmm. sixty five years hmm. ó ku ó ku ìyá tó fẹ́ retire wọ́n wọ́n ní pé pásọ̀ yìí ṣe dáadáa nínú ìjọ for many years tó lò nínú ìjọ yẹn hmm. wọ́n wọ́n ò rí ìkan ìdọ̀tí ká mọ́ lọ́wọ́ so èso àwọn pé ṣé yóò máa lọ sọ́ọ̀tì bẹ́ẹ̀ ni kọ́mọ̀ ní àbàwọ́n kankan tẹ̀lé rí rí kan fi gbé lẹ́sẹ̀ lọ́nà ṣe ṣètò yẹn ṣùgbọ́n mo ṣàdúpẹ́ bíbélì sọ pé ó ní ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere fún ọmọ tó fẹ́ olúwa bẹ́ẹ̀ni. nǹkan tó ń rí pé tí èèyàn bá jó lóòótọ́ nínú ọlọ́run tó máa ń tẹ̀lé jésù kan tọ̀tọ̀ tá bá kó ba kó mọ̀ wọ́n rẹ̀ hmm. sọfá tó ti mọ̀ pé ò ṣe kínní. Hmm. sọ nígbà tí wọ́n yẹ tó rí pé tí wọ́n nígbà tí mi ò máa bá ṣe wọ́n ṣe wá decide pé okay ká lọ ṣe DNA hmm. ìyàkọ́ ló ní ká lọ ṣe DNA test bí adájọ́ ló ní ká lọ ṣe DNA test. kó tiẹ̀ tó di pé ó débẹ̀ olùṣọ́ àgùntàn ó eh. mọ̀ níye owó tán ní kí bàbá yìí máa san lóṣooṣù fún ọmọ àti onínú ẹ̀ torí nínú fọ́nrán ni bàbá òun sọ pé wọ́n tiẹ̀ ní kóhun ó kóhun ó jẹ́wọ́ pé òun lòún lọ́mọ. ẹ pé òun ló lọ rárá o bàbá wa sọ pé rárá o. n tó ń ṣe báwo báwo báwo ló ń ṣe máa parọ́ kan tó ò ṣe mọ́ ara hmm. o bàbá ó ti yẹ kán ti release bàbá yẹn ní second day hmm. lẹ́yìn tó pé bàbá bàbá yẹn ò ready àti máa àti parọ́ mọ́ ara ẹ̀ hmm. ni ni wọ́n ṣe release bàbá yẹn bàbá yẹn ni wọ́n tún wá bá bàbá pé òkè àbí eh, pé tọwọ́bọ̀ pé ìwọ ló pé wà á máa tọ́jú oyún yẹn hmm. pé wà á tọ́jú ọmọ àti oyún títí tá a fi bímọ ìyẹn ni bàbá wa tọwọ́ bọ̀ tó wá fi tó wá fi release bàbá yẹn bàbá yìí láti máa san twenty five thousand every month fún ọmọ kan tí ò mọ kankan pa rẹ̀ tí ń dẹ̀ ṣe pé ó finú fíjọ tó kò fẹ́ thank you hmm. kò sí kò sí thank you nú ẹ̀ hmm. ní nǹkan tó ò ṣe pé ṣe ló fi fẹ́ ní pé ó mẹ́fẹ́ fọkànfọkàn fọlá ẹ̀ ní ìnáwó rárá sẹ́mọ̀ wọ́n tìtẹ̀ gẹ́gẹ́ bí criminal bẹ́ẹ̀ ni bí ọ̀daràn gẹ́gẹ́ bí ọ̀daràn hmm. wọ́n ní kó mọ fún twenty five thousand every month so in, in the course of that mi ò mọ̀ mọ̀ ṣe wá sọjí pé kàn ṣe DNA. DNA àdédòde nígbà tán ṣe DNA DNA gbéjáde kọ bàbá ìkọ ló lóyún kò tiẹ̀ mọ̀ kò kò mọ̀ kankan pa ẹ̀ kò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú ẹ̀. ṣé o ti báyìí so gbogbo wọn ṣe wàá ń sọ báyìí so nígbà tí nígbà tán ti kọ́ gbẹ̀rọ̀ yẹn gbogbo àgbáyé ti gbọ́ hmm. bẹ́ẹ̀ nígbà tó wá ṣẹ̀ wá tí kọ́lẹ́sì wá ti pé òun kọ̀ bá ló ṣe báyìí mélòó làwọn tó wá gbọ́. ibi tí mò ń lọ ganan ni olùṣọ́àgùtàn a ti gbọ́ púpọ̀ ọ̀rọ̀ bíi irú eléyìí agbábọ́ọ̀lù kan wà báyìí tí ń gbá bọ́ọ̀lù lókè òkun ẹ rí wípé lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan yìí láti bí ẹnu bí ọdún kàbọ̀dún mi méjì wá àwọn ẹ̀sùn ìfipábánilòpọ̀ ó pọ̀ púpọ̀ hmm. tí wọ́n máa sọ hmm. lọ́pọ̀ ọgbà ni wọ́n máa àtà mo ti wá rí wípé àwọn tí ọ̀rọ̀ wọn wá ń pọ̀ bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ bí olókìkí láwùjọ bóyá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run bá ti sọ hmm. bóyá gẹ́gẹ́ bí olórin bóyá gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù gẹ́gẹ́ bí àwọn òṣèré tí ó jẹ́ pé wọ́n sáà lókìkí wọ́n lókìkí mm-hmm. èmi ò sọ wípé gbogbo wọn ni wọ́n mọ̀ o pé bóyá rárá ni wọ́n ò ṣe ṣùgbọ́n mo rí i pé ó wọ́pọ̀ tá àwa máa ń gbá wọn àròyìn yẹn tí wọ́n wá máa gbé wọn lọ ilé ẹjọ́ ẹlòmíì ti lè sọ wípé ó ṣẹlẹ̀ lọ́dún bíi mẹ́ta sẹ́yìn ó ṣe ó fipá bá wọn lò pọ̀ lọ́dún mẹ́ta sẹ́yìn ó fipá bá wọn lò pọ̀ lọ́dún bíi méjì sẹ́yìn tí wọ́n wàá gbé wọn lọ ilé ẹjọ́ lára àwọn tí wọ́n ń gbé lọ ilé ẹjọ́ àwọn kan ń jẹ̀bi bọ́ bẹ́ẹ̀ tá à ń rí i pé lóòótọ́ ni ó ṣe kinní yìí àwa náà a sì gbè lẹ́yìn irú àwọn èèyàn bẹ́ẹ̀ torí ìwà àìwà bíi ọlọ́run ni ẹni tó bá wúrú ìwà bẹ́ẹ̀ kò dáa kì í ṣọmọ ọlọ́run kì í ṣọmọ olúwàbí kì í tiẹ̀ mm. ṣe tó yẹ ká gbúrò rẹ̀ láwùjọ wa ṣùgbọ́n à ń gbọ́ àwọn nǹkan tó jẹ́ wípé nígbà bá padà lọ ilé ẹjọ́ àwárí wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n parọ́ mẹ́ni ni mm. wọ́n fẹ́ bà á lórúkọ jẹ́ mm. ni àmọ́ fẹ́ gba dúkìá lọ́wọ́ rẹ̀ ni gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù kan tí mò ń sọ lẹ́ẹ̀kan lókè òkun ọdún bíi mẹ́ta ni ọmọkùnrin ń ló wà ní rìmáǹdì náà fi sẹ́wọ̀n tán fi ṣe ìgbẹ́jọ́ rẹ̀ títí títí títí lẹ́yìn ìgbẹ́jọ́ ọdún mẹ́ta ni wọ́n ṣẹ̀ tó wá rí wípé àwọn ò mọ̀ rí ẹ̀sùn kan tó ìwọ̀n ọ̀rá rí dájú ẹ̀sùn tí arábìnrin ọ̀hún fi kàn án náà ṣẹ̀ tó wá túlẹ̀ kò lórí ọ̀fẹ́ láti gbá bọ́ọ̀lù fẹ́ gbá bọ́ọ̀lù tí ń gbá bọ́ọ̀lù fún kò rówó owó oúnjẹ òòjọ́ rẹ̀ tí máa ń gbà lóṣooṣù hmm. kò rí gbà àti ńgbà wá túlẹ̀ tán kò lè padà sílé mm, mm, ìgbà mm, agbábọ́ọ̀lù mọ́ ó ṣẹ̀ wá ń wábì míì tí ibi tó wà gan ní ìsìn àkàntì ẹ̀ fi bẹ́ẹ̀ gbúrú ẹ̀ kí ni ṣé kì í ṣe pé àwọn tí àwọn tó bá jó lóòótọ́ tí sí sàtáàní kó wọnú àwọn kan tán wá fìyà jẹ wọn lọ́nà àìtọ́ kí wá ni kí làtúbọ̀ kí kí kí lọ̀rọ̀ wọn yọrí sí àti pé kí ni àtúbọ̀tán àwọn tí wọ́n ń wúrú ìwà ìkà bẹ́ẹ̀ tán ń bà ní lórúkọ jẹ́ tán mọ̀ọ́mọ̀ fi ẹ̀sùn téèyàn ò ṣe tán fi ń kànyàn kí ni ìjọba ń ṣe sí kí ni ìjọ ọlọ́run náà kí ìgbésẹ̀ wo ló yẹ ọ́ gbé ṣé ti bàbá yìí báyìí ṣé yóò kàn owó tó san twenty five twenty five thousand lóṣooṣù hmm. a mọ̀ pé gẹ́gẹ́ bí èèyàn ọlọ́run mo sì mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ó ṣe é ṣe káwọn náà yá fi rẹ̀ kán fojú kán mójú kúrò hmm. pé hmm, mo ṣe ìyún fọlọ́run ṣùgbọ́n ṣé ká lówó owó ọ̀hún jù bẹ́ẹ̀ lọ bóyá ṣe náà lọ ń ya báwọn gan ò tiẹ̀ ní tó ṣé bóyá wo ọrùn mọ́ lọ ti ọrùn bọ́ gbọ́ ká lówó yẹn jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé bí gbèsè lówó ọ̀hún ṣé wọ́n á kàn mójú kúrò náà ni hmm. kí ni ìjọba ń ṣe then etí bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ kan gbogbo etí tó gbà lọ́kọ́ ló gbà bọ̀ kí la rí ṣe sáàrin yẹn tó fi jẹ́ wípé orúkọ èèyàn kan ní bàjẹ́ lọ bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú ibi tí màá ti bẹ̀ ni pé ibi ìwádìí hmm. kẹ́ ẹ tó gbé yàn kan sẹ́wọ̀n àbí kẹ́ ẹ tó gbé sátìmọ́lé hmm. ẹ jẹ́ ẹ lè sọ pé kẹ́ ẹ ní ẹ má kó má jàn sí kọ́sọ́rì kó má report. Mm kọ́mọ ṣe investigation nípa ká di òdodo múná ká tó fi àwọn mìíràn míì wà wọ́n ti fi wọ́n sẹ́wọ̀n rẹ́dì wọ́n wọ́n ṣe ń wádìí ìṣẹ̀lẹ̀ yín àdéhùn hmm. tí wọ́n wá wádìí tán tán ṣe pé ẹni yẹn jó lórí pé ẹni yẹn kọ́ ló ṣe ẹ̀ṣẹ̀ náà ẹni yẹn ti máa ti máa lò three years hmm. lẹ́wọ̀n so bẹ́ẹ̀ kò yẹ ká yẹ máa fi hàn sẹ́wọ̀n ká ṣẹ̀ máa wádìí hmm. ibi tí problem problem ti ṣe ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó ti bàbá tó ṣẹlẹ̀ wá tó wá pé wọ́n ti wádìí ẹ̀ láti inú ìjọ Ọlọ́run fínífíní hmm. díẹ̀ ní kátikáti ní káti ní ẹbí kan ṣe káti ṣe kíákíá. Eh, ẹ ṣùgbọ́n ìjọba pé wọn ti bímọ wọn wà lóyún ó sì gbọ́n bá bímọ kó lè ṣe pé a ṣe àyẹ̀wò DNA. Eh, ẹ kò tí ì yẹ tí tí ò bá rí àrídá ṣe bí ṣe bí ọ̀rọ̀ ọmọ ẹnìkan náà gbọ́ ọ̀rọ̀ ọmọ tán fún ẹnìkan náà gbọ́ tó sọ pé bàbá bá wọn sọ ṣé ta ló kí ni ẹ̀rí ẹ ṣe mọ̀ pé òfin ilẹ̀ nǹkan kan ni ẹ̀yìn tá a bá sì ti gbọ́rọ̀ pé afipábánilòpọ̀ bí bàtà bá ní à pé ó yẹ ká fọwọ́ òfin mú nǹkan òun o. nǹkan tí mo sọ nìyẹn ọmọ yẹn ó sọ pé bàbá yìí ló fún òun lóyún hmm. tọ́mọ ẹ bá parọ́ mọ́ bàbá yẹn kọ́ talẹ́nì kejì abẹ́nì kẹta tó wọ́n ní ẹni pẹ̀lú ẹlẹ́rìí méjì àbí mẹ́ta la fi máa ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ hmm. pẹ́pẹ́ ọmọ hmm. so kí ni kí ni àwọn ìjọba yẹn ó tiẹ̀ fi kí ni ìjọba ń ṣe kí ni ìjìjà ọlọ́run ṣe láti rí i pé à ń ṣe ìwádìí fínífíní hmm. irú ọmọ irú ọmọ tó parọ́ mọ́ báyìí báyìí kárí kárí àwọn ìgbìmọ̀ ìjọ tá a pè ọmọ yẹn sẹ́yìn tó wá pé several occasions sẹ́yìn ṣé o mọ ṣé o mọ ìtumọ̀ kan tó ń ṣiṣá hmm. ṣé òótọ́ tó bá ti jó. nínú tá a gbọ́ báyìí gẹ́gẹ́ bí alágbàtọ́ sọ wípé ìyá rẹ̀ gan kì lẹ́yìn pé ó. ká gbọ́ ọmọ yẹn lọ́tọ̀ kúrò hmm. lọ́dọ̀ ìyá ẹ̀ kì í ṣọ̀rọ̀ ìyá lélẹ̀ ká máa bá sọ kí ọ̀wọ́ kí wọn competition ká máa pè tẹ́lí kọ́mítì tí tí tí ìfẹ́ wà ní o. ṣe rò pé bóyá ìyá àwọn ò wà fàyè lẹ̀ fún kọ́mítì kó bọ́mọ kankan máa bọ́mọ òun sọ̀rọ̀ lẹ́yìn. tó bá tó bá ti bẹ̀rẹ̀ kó serious serious serious serious ṣùgbọ́n lè yàn. ṣé ìyá òun lè gbà kọ́mọ̀ gan tún wá sílé ìjọsìn ọ̀mọ́ ṣe rò pé. bí ò tiẹ̀ wá mọ́ bẹ̀tù wọ́n máa wọ́n máa ṣe ìbéèrè lọ́wọ́ ẹ̀. èmi rò pé àwọn agbófinró náà lè ṣe irú iṣẹ́ òun. òun náà là ń sọ ó ti kọjá agbára àwọn ìjọ ìjọ òní. bí àwọn ìjọba ṣe ń ṣe tiwọn kí ìjọ náà ká má máa fi gbẹlẹ fún ìjọba nìkan. ó ní bá rìn nílé ọmọ tí ìṣẹ̀lẹ̀ sí gan wọ́n lè mm. fi páńpẹ́ òfin náà gbé hàn. Mm. Mm. ṣe mọ̀ pé wọ́n sọ wípé eh, eh, kéèsì eh, ti ń bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì ìgbà tí ọmọ bá ṣe tán tó bá sì lóun fẹ́ bá wọn sọ̀rọ̀ ló lè bá wọn sọ̀rọ̀ tó bá lóun ò ní nǹkan kan bá wọn sọ lè má lè bá wọn sọ̀rọ̀ kankan. Hmm. ìgbésẹ̀ tí ìjọba wa lè gbé pẹ̀lú àwọn agbófinró ń lókun tẹ̀lé bó ṣe lálàyé fún. ó yẹ kí ìjọ náà ṣàkitiyan pẹ̀lú ìrọ̀rọ̀ rọ̀ pé ìjọ náà kò yẹ pé kán fi àwọn agbófinró lẹ̀ hmm. nìkan ó yẹ ó yẹ kán lọ́ọ́ lọ́mọ bá wọn lóòrèkóòrè pé bàbá tẹ mú yìí pé wọ́n mọ̀ wípé bàbá yìí ó lè ṣe. Hmm. ẹ jẹ́ ibi tí ìfẹ́ wà lóòótọ́ hmm. ká sì sọ gbé lọ́wọ́ ìrànlọ́wọ́ wo la lè ṣe fún yín hmm. láti dájú ìṣẹ̀lẹ̀ yìí gangan nǹkan tó fà á gangan so jurisdiction tí agbágbófin bá ti fún wọn pé ipe kan fi ṣiṣẹ́ làwọn náà làwọn náà fi máa fi máa ṣiṣẹ́ wọ́n lè àwọn àwọn agbófin lóyè lè sọ pé ló máa bá bá ẹ náà bá fi mí fúnlẹ̀ náà díẹ̀ díẹ̀ tó bá tó bá tó bá ní information tẹ get kẹ̀jẹ́ kẹ̀jẹ́ kámọ̀ ẹ̀ kámọ̀ kámọ̀ kàn gba kámú wípé olùṣọ́ olùṣọ́ àgùntàn wa ti wà nínú àtìmọ́lé káwọn ẹlẹ́dẹ̀ fìmọ́lẹ̀ sí pé wẹ́ pé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ní ìyà tó bá tọ́ kámọ̀ máa assume pé ẹni tó bá ti accuse pé ó ṣe ẹ̀ṣẹ̀ kámọ̀ máa assume pé ó ṣe lóòótọ́ ọ̀tìdá bá rí àrídájú náà nípa bàbá ẹ̀ báyìí wọ́n ti wá rí i pé bàbá ẹ̀ kọ́ ló ní òru mm. náà kí wọ́n di the next nígbà nígbà tí mo gbọ́ gan mo ń wò pé ah nígbà tí wọ́n á dá bàbá yìí tí wọ́n á dá bàbá láre báyìí kí wọ́n á ní implication yẹn sí mm. ọmọ tó parọ́ mọ́ bàbá ṣé ọmọ yìí máa mm. lọ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni àti ìyá ẹ̀ ìtumọ̀ béèrè lánàá. ṣé kò yẹ kí ó rí kí adájọ́ kó ní iye kan tí máa sọ fún bàbá ẹ̀ ni fún fún dead damage torí pé ẹ lọ ẹ bà orúkọ ẹni yìí jẹ́ iye báyìí ní kẹsàn pé àfin lọ́jọ́ báyìí báyìí kẹ́kẹ́ fìlọ́wọ́ owó báyìí kẹ́kẹ́ láti lè ṣe àtúnṣe orúkọ ẹni yẹn gan. láti láti lè ṣe àtúnṣe orúkọ bóyá lórí ìwé ìròyìn ni. ìwé ìròyìn orí orí ẹ̀rọ ayélujára orí tẹlifíṣàn wọn wá ṣe náà wọn kàn gbé jáde gbogbo mẹ́díà kìíní tó bá wà kálẹ̀ sọ wà pé bàbá kọ́ ló lóyún inú mi o pé mo parọ́ mọ́ wọn ni o kìíní kan kó sọ inú kan tó yẹ ká máa ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe pé kákàn kákàn fọ́ra ọ̀bà lórí kákàn sí pé kó mọ̀ bínú kó lè mọ̀ lọ hmm. bẹ́ẹ̀ it's not done. ẹ ṣe púpọ̀ olùṣọ́ àgùntàn ní tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí òní wípé eh, ọ̀rọ̀ eh, olùṣọ́ àgùntàn tí wọ́n purọ́ mọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ pé ó ṣe àṣemáṣe ó fi ó fún yàn lóyún ó ṣe nǹkan kan tí ó sì rí bẹ́ẹ̀ ìlàgbéyẹ̀wò lónìí pé kí ni ìjọba ń ṣe kí ni ìjọ ń ṣe láti rí wípé ìbanilórúkọ jẹ́ ìpò ó dínkù àwọn tá a bá fi tí a bá fi ẹ̀sùn kàn tí ò ṣe àwọn tó ń jìyà olódodo tó ń jìyà ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́ mẹsẹ̀ kí là ń ṣe gẹ́gẹ́ bí àwùjọ láti rí wípé irú rẹ̀ ò wáyé kí là ń ṣe gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run láti rí wípé irú rẹ̀ ò wáyé kí là ń ṣe gẹ́gẹ́ bí ìjọba láti dáàbò bo àwọn èèyàn tí ó jẹ́ wípé aláìṣẹ̀ ni wọ́n ṣùgbọ́n tó jẹ́ wípé púpọ̀ nu wọn ló ti jìyà ẹlẹ́ṣẹ̀ tó jìyà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ kí là ń ṣe fún ọ bẹ̀rẹ̀ látòrí jésù kristi olúwa wa ní ò ṣe tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ẹ̀ṣẹ̀ wa olùṣọ́àgùtàn ẹ̀rí akínsẹ́yìn wa lẹ̀ lórí ọ̀fẹ́ láti máa wò lójúmọ́ ìmọ̀wòrán yín látẹ̀kàn bàbá ẹ bá ń dágbére fún wa. ẹ̀yin ará lé mo ẹ ṣé o látàárọ̀ mo gbàdúrà pé ìrere tá a gbà yìí ọlọ́run yóò fún wa lókun àtàgbà láti lè gbà délẹ̀ ká sì tẹ̀lé jésù títí dé òpin lórúkọ jésù. ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ àdókè lọ́hùn náà nígbà máa ma fi padà dé ìhìnrere náà ni ó máa gòrí afẹ́fẹ́ ẹ má yìí kú òun bẹ́ẹ̀ mò ń padà bọ̀.